ojúbà gbogbo wa múmìnì múmìnà ayé pátá ọdún iléyá tún ti wọlé wẹ́rẹ́ ká má yọ̀ láyọ̀ ju ọpẹ́ ló tọ́ kẹ́mi ó ṣe é púpọ̀ ọdún láyé. àkúwà mójúbà gbogbo wa àkúwà mójúbà ayé pátá ọdún iléyá tún ti wọlé wẹ́rẹ́ àti múmìnà láyọ̀ ju ọpẹ́ ló tọ́ kẹ́mi ó ṣe é púpọ̀ ọdún láyé. gbogbo wa o gbogbo wa o kú àmójúbà gbogbo wa múmìnì múmìnà ayé pátá ọdún ilé àti tùwọlé wẹ́rẹ́ ká má yàn láyọ̀ jù ọpẹ́ ló tọ́ tẹ̀mí àṣẹ. bàbá wa ránṣẹ́ mùsùlùmí lẹ́gbà wálé ńlá àwọn tí àwọn kó àlàjá ọdún àwọn kó أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله

الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله الذين رؤوسكم ومقصرين لا تخافون وعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا الله أكبر الله أكبر سمع الله من حمده ربنا ولك الحمد الله أكبر الله الله أكبر Ah. السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله tó ẹ jẹ́ kí a jókòó bí wútúbà ò bá tí ì délẹ̀ a gbọ́dọ̀ lọ sílé o gbogbo ata máa ń dìde yẹn a ti kẹrin yìí o nígbà tí wútúbà bá délẹ̀ nígbà náà la tó kẹrin yìí ẹja farabalẹ̀ ẹja farabalẹ̀. Allahu akbar Allahu akbar Allahu akbar. títóbi ni fún ọlọ́run títóbi ni fún ọlọ́run ọlọ́run ló ga jùlọ. La ilaha illallah Allahu akbar. Láyé àti ọ̀run ọlọ́run ló tóbi jùlọ kò sọ́ba mi àfọwọ́nìkan ṣo. Alhamdulillahi la rayba ghayra ọpẹ́ ni fún ọlọ́run lẹ́yìn ọlọ́run àtúfọ̀ ọlọ́run lẹ́yìn ọlọ́run àtúfọ̀ ọlọ́run òṣèlú àmì àbò nìkan ẹ̀tọ́ bí Allahu akbar. mi wọ ilé ihe ọrùjẹ olè ọmọ òkú. gbogbo nǹkan yányán ọ̀dọ̀ ọlọ́run ló ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ni gbogbo nǹkan ó sì padà sí àtẹ̀yàn àtàlìjànú àtọjọ́ àtòṣù àtọdún. rọ́fà as-samaa wa ba'da al-ard ọlọ́run tá à ń kí lọ́ba tó ní kí sọ́mọ ọ̀gá òun náà ló sì rẹ ilẹ̀ ńlẹ̀. Qaddara ash-shamsa wal-qamara bi-husban. Òun lọ́lọ́run bá tó pàṣẹ fún òṣùpá àti òrùn ó ní kíkan ó máa ṣe tọ̀sán ó ní ó máa ṣe tòru. Kullun fi falakin yasbahun. Ọ̀sán ò jápọ̀ mọ́ru òru ò sì jápọ̀ mọ́sàn-án ìjà ò ṣẹlẹ̀ láàrin òtù àṣì òṣùpá àṣẹ ọlọ́run ní kábíyèsí ọlọ́run náà. Allahu akbar. Ọlọ́run tóbi púpọ̀ gan Allahu akbar. Ah, ọlọ́run tóbi púpọ̀ gan o. Allahu akbar. Ọlọ́run tóbi púpọ̀ gan ẹ ṣe bẹ́ẹ̀. Allahu akbar. Ọlọ́run tóbi kò sí tó tóbi tó wà fún mi náà. Allahu akbar. Kábíyèsí ọlọ́run tó tóbi jù ní láyé Allahu akbar. Kábíyèsí ni ọlọ́run bá tó tóbi jù láyé Allahu akbar. Ọlọ́run tóbi púpọ̀ gan títóbi ẹ jù bẹ́ẹ̀ lọ. Allahu akbar. Títóbi fún ọlọ́run onímọ̀lá ya ibadala. ẹ̀yin ẹrú ọlọ́run kí ló ṣe wá tá à ní sọpọ́lọ́ ń tóbi. lawul hamd. olùlọpẹ́. fẹlẹ ahẹrẹ tó wọlé wù la. lọ́run àtàyé aráyé èrò ọ̀run òun là ń dúpẹ́ fún àdúgbò láyé. wọ́n wà lẹ́ ṣe é kọ́dí. ọlọ́run ìlọba tó ní kápá lórí ohun gbogbo kò sí tí ò lè ṣe. máa dàbí àyè dé àwa tá a jẹ́rú ọlọ́run ǹjẹ́ a lè dá soso ṣáà lè dá tọ̀tọ̀ ṣáà lè dá mímímí ṣáà lè dá rìnrìn ṣáà lè dá rí ṣáà lè dá gọ́ ọlọ́run nìkan ṣe ló ṣe gbogbo ẹ̀ kì í ṣàwa. àbí níta ń sọ iṣẹ́ ẹ̀rí iṣẹ́ ẹ̀rú iṣẹ́ ẹ̀mọ́ bẹ́ẹ̀ ni. ìṣèjì hùrọ̀ àdèbè hamdi. àrà tó ń san òun ọlọ́run kó kú iṣẹ́ lára òun ni wal-malaikatu min khifatihi. àwọn màlẹ́kà tí wọ́n súnmọ́ sọ́mọ́ ìbẹ̀rù ọlọ́run ní gbogbo ìgbà wọ́n bẹ̀rù ọlọ́run ni. amali insu wali inji wa dawaba. ṣùgbọ́n ènìyàn àlìjànú àti gbogbo ẹranko. wa shajar. àti igi. bàbá kábàtì bó tilẹ̀ wù kí wọ́n tóbi tó bó tilẹ̀ wù kéèyàn tó bó tilẹ̀ wù kéèyàn tó. òǹtajà kudratihi subhana. gbogbo èèyàn àtàlìjọ náà àti ẹranko àti igi abẹ́ àṣẹ ọlọ́run la wà ọlọ́run ló ń pàṣẹ ká bẹ òun ló sì ń pàṣẹ ká má bẹ mọ́. àbò àṣà wọlmọlú. gbogbo àwọn aṣíwájú gbogbo àwọn ọba gbogbo àwọn olówó gbogbo àwọn ọlọ́lá. wàláhì wọn ò lè dá nǹkan kan ṣe wọn ò lè dá nǹkan kan ní. abẹ́ àṣẹ ọlọ́run abẹ́ ìbùbù ọlọ́run ni wọ́n wà. kí ló wá ṣe wá nígbà tá a mọ̀ bẹ́ẹ̀ tá a ní sọ pé títóbi ni nígbà tá a mọ̀ pé òun ló dún lára wa. láì sàkàmì ìfìdíhì ṣe é wò. kò sí tó dàbí ọlọ́run wọ́wọ́ sẹ̀mí ọ̀lùbàṣì. ọba tó létí tó ń gbọ́ ní tàn sọ ni ó sì ríran ó rí ní tàn ṣe ní kọ̀kọ̀ àti ní gbangba. nọ́tọ́tọ́lá awwal. èyí tó jẹ́ kókó àkọ́kọ́. ibadallah. ẹ̀yin ẹrú sìn ọlọ́run. rahmatulahi alaykum. ìkẹ́ ọlọ́run tó ṣe fún yín ó pọ̀ an sakhara lakumud dawaba wal an'am. lára ìgbà tó ṣe fún yín òun náà ni pé ó ṣe gbogbo ẹranko rọ̀ fún yín àti tinúgbó àti tinúlé ó tẹ wọn lórí bá fún yín. tarkabuha ó ṣe wọ́n bẹ́ẹ̀ nítorí kẹ́ ẹ lè máa rí nǹkan gùn. wa ó tún wá ní kẹ́ ẹ máa rí wọn jẹ. subhanallah. kábíyèsí ọlọ́run tó ṣe bẹ́ẹ̀. kàbírùhù ẹgbẹ́ e tóbi ẹni Allahu akbar. kàbírùhà kẹ́lẹ́ máa sùn nínú ẹ̀hálẹ̀ ilẹ̀. nínú ẹranko yìí náà ẹ mú un tẹ́ ń lò nínú ọ̀ṣọ́ ara òun lè fi ń ṣàwo òun lè fi ń ṣe báàgì òun lè fi ń ṣe bàtà ẹ tún jẹ nínú ẹ̀. wọ́n ní màdá lẹ́yìn náà ni gbogbo oríṣiríṣi àǹfààní lè la kódà ìtọ́ wọn ẹ tún lò tọ́ wọn ẹ fi ń ṣògùn. kábíyèsí ọlọ́run bá tó ṣe gbogbo nǹkan nírọ̀rùn fún yàn. abẹ́ẹ̀ àkùnúnà min hadhihi al-an'am wad-dawab. nínú àwọn ẹranko yìí ọlọ́ni kẹ́ máa jẹ ẹ̀ ń jẹ́ nú ẹ̀ la li ayyi shay'in walakin litaskuru. kò sí tọ́jọ́ kọ́ lọ́wọ́ ṣe gbogbo ọ̀rọ̀ fún yín nítorí kẹ́ ẹ lè mọ Ọlọ́run lọ́lọ́run kẹ́ ẹ sì lè máa dúpẹ́ lórí oore tó ṣe ni. ọbẹ̀ àdì ìlmọ̀lẹ́ sábà. nínú nípa ilé ìtọ́lọ́ ń ṣe yìí. hada yawmu idukum. ọdún ọjọ́ ọdún làwà yìí. hada yawmu takdir. èdè yìí ń pè lọ́dún oníkáṣá máa gbé Ọlọ́run tóbi. yawmul hamd ọjọ́ tá a máa dúpẹ́ lọ́jọ́ ọdún. yawmu tahlil. ọjọ́ tá a máa. takbiru. ẹni ọlọ́run bá tóbi o. inna takbir. dájúdájú gbọ́dọ̀ wọn Allahu akbar tá à ń sọ yìí. fa'lamu ya ibadallah. mo fẹ́ kó yé gbogbo ẹ̀yin ẹrú sí ọlọ́run. wa shi'arul islam. tabalẹ̀ yẹn ń jẹ́ mùsùlùmí kí ni àdẹ́ntìtì táàbí dá mùsùlùmí mọ̀ ní ṣòkòrò. bẹ́ẹ̀ ni nítorí pé gbólóhùn yìí ó ti mú ọpẹ́ nínú téèyàn ti ṣe Allahu akbar kó ti dúpẹ́. wọ́n ṣ lẹ́yìn náà ni téèyàn bá ṣe Allahu Akbar ó ti jẹ́wọ́ ọpọlọ lónìí ohun gbogbo. bijalalatihi wa karamati. ó ti jẹ́wọ́ pé olúwa ló tóbi olúwa ló lágbára olúwa ló lè ṣe gbogbo nǹkan. wa takdiran umihi. bẹ́ẹ̀ ni téèyàn bá ṣe Allahu Akbar ó ń fi ọlọ́run hàn ó ń fi orí ọlọ́run hàn ó ń gbé títóbi fọlọ́run lónìí ohun gbogbo. ọ̀sán ara mi ni ayatihi fakabiruhu ya ibada. ẹ dàgbà yẹn ru ọlọ́run ẹni Allahu akbar. fa inna al-eid idhan inna al-eid idhan. tó bá jẹ́ bẹ́ẹ̀ n tí wọ́n ń pè ní ọdún. takbir. ó kún fún Allahu akbar. wa salat. irun kíkí. wa nar. ká pa wa ata. ká bóyan. wa idkhal as-surur. pé a fi ìdùnnú sí ọkàn àwọn ọmọ ìyá wa fahadi yi sunnati nabiyakum. eléyìí ni ìlànà ànábì tó ní ká fi sọdún ọdún ní ká fọlọ́n tóbi ọdún ní ká kírun ọdún ní ká pẹran ọdún ní ká tọrẹ ọdún ní ká mú ìdùnnú wọnú ẹbí àti ara wa tí wọ́n ń pè lọ́dún nìyẹn o. فإن الإيمان بدون إصلاح وبدون أعمال الصالحات téèyàn bá lóun ní ìgbàgbọ́ tí ò fi àwọn iṣẹ́ rere tí ò fi kún ìgbàgbọ́ yẹn. فلتقبل العيد بالتكبير àrí pé ìyẹn pé kò sí ìgbàgbọ́ ńbẹ kò sí ìgbàgbọ́ ńbẹ ìdí wa wọn ni ká bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí súnà nábì pé ká máa gbọ́ lọ tóbi. ìwà àràdùnà ilẹ̀ nìyẹn sọ̀rọ̀. ẹ̀yẹ kíyèsí báwo ni aláwọ̀ akpàrọ̀ ṣe lágbára tó tá a bá jáde ńlé tá a bá lọ sí ìdí wọn ni ká máa ṣe aláwọ̀ akpàrọ̀ lọ. wáyé dáadáa hàdà ní mùsọ̀lá. wọn ni tá a bá tún wọbi tá a fẹ́ kírun wọn ni ká máa ṣe aláwọ̀ akpàrọ̀. wọ́n yìí dá àtẹ́yìn lọ a ṣe méje lákọ̀ọ́kọ́ a ṣe márùn lẹ́ẹ̀kejì yàtọ̀ sí ìdìde ẹ̀rí pé tẹ̀kíníwù náà ló kún fún ìlú wa. wọ́n yẹ sábà àkàbárì náà lọ. tá a bá dúró ẹ pa ẹran wa a lè bísímìláì a tún ní Allahu Akbar kò sí ń tá à ṣe nínú ọdún tá à lè fi Allahu Akbar sí. ó túmọ̀ sí pé ohun tí wọ́n ń pè ní ọdún gan ìgbé ọlọ́run tó ti ká mọ rírì ẹ̀ ló ń pè bẹ́ẹ̀ òfin ayé àmọ̀tẹ̀sírì. bẹ́ẹ̀ ni nínú àwọn ọjọ́ mẹ́ta tá a lè dúran èní ọ̀la ọ̀túnla. akébà sọlá wa àtàlà kàms. nínú ẹ̀ tá a bá ti kírun kankan tán kankan tán dẹ̀yìn àlásàrì ọjọ́ mẹ́ta kọ́ nìyẹn. làbúdà àlọ́kábìrì lọ. bàbá ti ń sálámọ̀ agbọ́dọ̀ máa ṣe Allahu Akbar Allah ó túmọ̀ sí pé ọdún wa ó kún fún gbígbọ́lọ́ tóbi ìgbọ́lọ́ lọ́dún tanfidhan li tawjihati ilahi. eléyìí tá à ń ṣe yìí fúnra ọlọ́run ló pa aláṣẹ bá a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. lima qala Allah subhanahu wa ta'ala. torí pé ọlọ́run bá yẹ kí ọlá tó dá wa olùpàṣẹ. wọ́n ti kábírù wọ́n. olúwa ní tí mo fẹ́ kẹ́ máa ṣe ni pé ṣá máa sọ pé mo tóbi. aláàmà àdá. torí pé mo fi ẹsẹ̀ yín lé náà. hadhihi al-hidayah. ìmọ̀nà tọ́lọ́ ń fẹsẹ̀ wa léyìí ẹ̀yìn àdéhìí ìdárayà fi ìṣàmátì rẹ̀. tàbá ní ká wọ àwùjọ wa lónìí ọlọ́run òun fẹsẹ̀ wáyé náà ọtí tá à ń kó síwájú ilé ṣé ìjà tá à ń pè lálẹ́ mọ́jú tá à ń jẹ́ kẹ́yìn oṣù ṣé yẹn ni ìlànà ìdàkúndà kábírù náà tàbá ní ká gbọ́dọ̀ tóbi. fọlẹ́sà gáàyè tó lè káwọn lè kábírù wù mí káwọn lẹ̀. kì í ṣe pé ká ní Allahu Akbar nìkan ṣo ibẹ̀ ní ìgbọ́lọ̀ tóbi ibẹ̀ ló mọ̀. kábírù lè rí amáàlìkùn. gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ máa jẹ́ ọmọ gbọ́dọ̀ tóbi tẹ̀ bá rìn ẹ jẹ́ kọ́mọ gbọ́dọ̀ tóbi. àmàlì sálà. gbogbo iṣẹ́ rẹ ẹ gùnyàn ní nǹkan ẹ ṣàánú yàn ẹ ràn yàn lọ́wọ́ ẹ sọ̀rọ̀ tútù ẹ hùwà tútù ẹ rìnrìn tútù ẹ bẹ̀rù ọlọ́run ká ẹ máa fi gbọ́lọ́ tóbi nínú gbogbo iṣẹ́ yín ẹ máa jẹ́ kó mọ̀ gbọ́lọ́ ló ṣíwájú. Kabiru Allah. Ẹ̀rọ ìtaami taami nínú masakin. Ẹ máa sọ gbọ́dọ̀ ń tóbi nípa pé kẹ́ ẹ dá iṣẹ́ ṣe kẹ́ ẹ wá pa ẹran tàbí kẹ́ ẹ ra oúnjẹ kẹ́ ẹ wá jẹ́ kẹ́ lómi tí o bá ń ṣe kẹ́ ẹ jẹ́ kó jẹ́ nú ẹ̀. Ẹ sọ gbọ́dọ̀ ń tóbi dùn yẹn pé kì í ṣe yín ni. Al-Islam. Ẹ̀dí ni tààrùn. Torí pé yẹn ẹ̀sìn ràn mí lọ́wọ́ kémi náà ràn yín lọ́wọ́ ni. Abdullah bi ta'awun. ẹ máa sọ pọ́lọ́ nítorí nípa pé ẹ ṣàánú ọmọ ìyá yín abínibí ẹ ṣàánú mùsùlùmí tẹ̀sí nípa yípo ìyẹn ni ìgbọ́lọ́hún tóbi yẹn ìyẹn ni ó túmọ̀ sí pé ìgbọ́lọ́hún tóbi. fa'inahu atakum min kulli ma sa'altum. ẹ máa sọ pọ́lọ́ tóbi ni torí pé ọlọ́run ló ń bù yín nínú tẹ̀ ń fẹ́ ẹ ń tọrọ lọ́wọ́ subhanallah títóbi ni fún ọlọ́run mímọ́ ni fún yá àti ìkúndé lẹ́yìn ọlọ́run tó ní kí ilẹ̀ oṣù sọmọ yá àti ìkúndé náà tó bá tún yá yóò tún ní kí ọ̀sán ọmọ fi ọkọ̀ tí a yóò ní kí gbogbo ẹ̀ ó máa wáyé lákòókò ẹ̀ ilẹ̀ ń ṣe lásìkò ẹ̀ ee òjò òjò ló rọ̀ yìí. kábíyèsí ọlọ́run lára ṣe ọlọ́run ni. wa ma antum lahu qadirun. gbogbo ń tà ń wí agbára yín lè rí kílẹ̀ oṣù ojú ò lè kan yín kẹ́ ẹni kó mọ́ ó dìgbà tọ́lọ́ bá ní kó ṣú ó dìgbà tọ́lọ́ bá ní kó mọ́. afala tatafakkarun. kí ló dé tẹ̀ wá ronú pé ọba tó ń ṣe ewu eléyìí ọba tó yẹ ká ọba tó yẹ ká kì ọ̀nà àràyìntùm ìjàlá alaykum layla sàrmádà. olúwa ní abẹ́ ìrònú mi tí n bá ní kílẹ̀ oṣù tí n bá ní kò ní mọ́mọ́. ilẹ̀ ayọ̀ mi kìá. mo ní kílẹ̀ o máa ṣú lọ bẹ́ẹ̀ táǹkì àmọ́ ló fi dé. mo ní ilẹ̀ àwòká ìrùlọ́. èwo nínú àwọn tẹ́ ẹ tó mú lọ́lọ́run lẹ́yìn ọlọ́run tálágbára ẹ̀ ká. yẹtí kùnbìdíyà. tí wàá ní kẹ́ máa wọrí ọ̀sán sì mọ́ ilé onífàwọlẹ́fẹ́ lọ ilé aláwọlẹ́fẹ́ lọ tọ́lọ́ wo sọ òru tó ní kóru tí ó fi wá di ọ̀sán. afọlẹ àtẹsíwá o. kí ló dé tẹ ìgbọràn Ọlọ́run. Allahu akbar. mo tóbi ní kọ́lọ́hún. Allahu akbar. Ọlọ́run tóbi. Allahu akbar. ẹ sọ bẹ́ẹ̀. Subhanahu wa ta'ala. mímọ́ ni fún Ọlọ́run ọba tó ga jẹ́lẹ̀lẹ̀ ìmọ̀nà gáyẹ̀tẹ̀ náà. ọba tí ó ṣe ìgbàgbọ́ ní o ọ̀gá nínú orí tó ń mú ẹ̀dá. naam al-iman. ìgbàgbọ́. gáyẹ̀tẹ̀ iman. pé ọlọ́run fún yàn ní nǹkan ẹni tó bá fẹ́ yanyan ló ń fún nígbàgbọ́ o ó lè pin owó fẹ́ni tó ń fẹ́ àtẹni tí ò fẹ́ o ó lè bùn ẹni tó ń fẹ́ àtẹni tí ò fẹ́ lọ́mọ o lè kọ́lé fẹ́ni tó ń fẹ́ ó lè kọ́lé fẹ́ni tí ò fẹ́ ṣùgbọ́n ìgbàgbọ́ ọlọ́run ò ní gun èèyàn kan àfẹni tó bá fẹ́ yányá ọ̀gá nínú oore lọ́lọ́ ń ṣe. wà á mọ̀ sí ha. ṣùgbọ́n ìlera àlàáfíà ká lè gbapá ká lè gbé ẹsẹ̀. lẹ́dí à ń tẹ̀tẹ̀ mọ̀ táwọn nàbí ha. àlàáfíà tí oníkálukú wa ń lò kiri tá à fi ń dìde tá à fi ń sọ̀rọ̀ tá à fi ń jẹun tá à fi ń jó tá à fi ń fò. ada afudọlu sharaf tọlọmba ni òun fúnyàn níyì ọ̀gá nínú iyì pé ọlọ́run pọ́n kí àdìtọ́lọ́ fi pọ́n ilé tó bá lálàáfíà ọlọ́pọ́n ilé ni o. subhanallah. a mímọ ọlọ́run o. antul mas'ulun. ẹ gbogbo wa lọ́lọ́run wà á bi léèrè. bí a rí ilẹ̀ ánìhùn. ó pa àwọn ìdẹ́ra wí lọ́lọ́run bí wa tó bùn wá hata fi yé amẹlẹ kiyama. yóò bi wa tó bá dàlí kiyama kí la fi àlàáfíà tó fún wa kí la fi ṣe. salatu wa salam ala khayri libari ya sayyidina muhammad. ìkẹ́ ọlọ́run kó máa bá ẹni tó lórí jù láyé aṣíwájú wa muhammad. aṣíwájú gbogbo àwọn olùbẹ̀rù ọlọ́run. rahmatulahi alamin. ìkẹ́ tọ́lọ́run sọ̀kalẹ̀ kó máa jẹ́ ìkẹ́ gbogbo ayé yẹn àtàlùjọ́nù. ọwọ́ muhammad bin abdullahi. muhammad ni ọmọ abdullahi ni bàbá yẹ tààtà ra'ayatihi jami ummatil muslimin. ètò ìpè gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí lónìí a ẹ̀yìn ẹ̀ láwà láyé ọlọ́mọdé wa kú lẹ́yìn ẹ̀ lálùkìyàmà. báyà ibadallah. ẹ̀yìn ẹrú sí ọlọ́run dòdòdó. àtàràwùnà afala àtàràwùnà. àbẹ́ ẹ̀rú ni. ànànà qabla mọ̀jé ìlẹ̀lẹ̀ yìí. síwájú ká tó dé Eid. yá tìlmọ́tọ̀. ẹ rí i pé òjò ti òjò ti wẹ́ẹ̀tì lẹ̀ ká tó dé Eid. wọ̀nà fìdíkìrìlá ìsúbánu. àwa bẹ̀rẹ̀ sí ni abẹ̀rẹ̀ sí ni pé ọlọ́run à ń ṣàlékiri yìí. fankọ́tà alimọ́tàrù. ọlọ́run sì wọlé àsìkiri wa àbẹ̀fẹ́ kò sí wa. ó wá ní kó dùn yóò dá oníkárá ìkírun ẹ abẹ́ ìró ni. ọ̀tàsùmáwùn náà ilẹ̀ lọ kútùbà. ẹ wá láǹfààní àti ilé jókòó tójò bá ń rọṣẹ́ àlè jókòó ká gbọ́ kútùbà báyìí. aleikum bil isga. tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ arẹra wa lẹ̀ fọlọ́run ká sì tẹ́tí sí ti à ń gbọ́. ìsìnmáwù. ẹ tẹ́tí kẹ́ gbọ́. wàá tí ò. kẹ́ ẹ sì tẹ̀lé tẹ́ ẹ bá gbọ́. amúrọ̀lọ́ ìsúbà gbogbo ń tà ń sọ yìí àṣẹ tọ́lọ́ ń pa wá nìyẹn tẹ́ ẹ bá ti gbọ́ ẹ̀rí pẹ́ mú lò. ẹ tọrọ àdúrà fún ìpínlẹ̀ wa tá a wà yìí ìpínlẹ̀ wa ẹja tọrọ àdúrà fún ìlú wa ìlú ẹgbàgòrà àti ìlú oníkálukú. subhanallah mímọ́ ni fọlọ́hùn. fa innakum in tastamiru billahi nàìjíríà torí pé tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní bá ọlọ́run sọ̀rọ̀ tẹ̀ ń tẹnu mọ́ àdúrà tẹ̀ ń ṣe fún nàìjíríà. فإنكم لن تخرجوا أبدا في هذا المعزك. bẹ́ẹ̀ bá tọrọ àdúrà fún nàìjíríà pé kí ọlọ́run ọba ó kó nàìjíríà yọ gbogbo ó hán ó le ó ló ó ń ta yìí a lè kó nínú ẹ o. فإنه لا تلؤمون والرؤساء ẹ lè máa ṣépè fún nàìjíríà ẹ sì lè máa ṣépè fún àwọn tí wọ́n jẹ́ aláṣẹ wa tí wọ́n jẹ́ olórí wa. ìnàlá àná tọ́jà àlẹ́ ìnà. bàbá ń ṣépè fún wọn wàláì èpè yẹn ń padà sí wa lára gbogbo ẹni tó bá ń ṣépè fún wọn lórí èpè ó padà já òun náà. fi misli irú àkókò tá a wà yìí. aleyna bi ikhlas niyatina. ẹ jẹ́ ká tún àníyàn wa ṣe. wa tawajjuhu ila Allah. ẹ jẹ́ àdójúkọ lọ ẹ má jẹ́ àdókọ àwọn ni wọ́n ń bàjẹ́ ẹ jẹ́ àgbàkọ lọ ní ká wá bẹ ọlọ́run lórí ẹ̀. wa tadabbaru ala Allahi fikum. kẹ́ ẹ wá máa ronú sórí àwọn oore ńláńlá ńlá tọ́lọ́ ṣe fún yín wasbiru kẹ́ sì ní sùúrù. gbogbo mùsùlùmí ní ìlú Gbàdúrà lọ́kùnrin lóbìnrin àgbà àtọmọdé pé a kú ọdún a kú yèlò ọdún ayọ̀ la máa ṣe wọn. Being a Muslim, what we are celebrating today is a comprehensive meaning of faith. When you have faith and you believe in Almighty Allah, and you are celebrating what you are celebrating today, we should know that what we need is to believe in Almighty Allah, that He is the one who sent us to this world, and without Him we are nothing. And the summary of what we have said, that when we believe in God, we should believe in that coming to this world, it has a purpose, Part of which is to come and worship Him, to adore Him, and then to celebrate Him. What we are doing today, we are saying that if you have faith, part of it is also to extend to the less privileged in the community by allowing them to know that Almighty Allah has blessed you with. When you slaughter your ram, Allah is not interested neither in the ram or anything. But the most important thing is to share the bounties of Almighty Allah. And lastly, that it is only God that can change the condition of a nation. We should stop cursing we should not curse our government. We should rather pray for them. We should pray for Nigeria to succeed. We should pray for our state to succeed. We should pray for our leaders. That is our own duty. And then we should extend what? Happiness to all people to know that that is what we are celebrating. So faith It's not just to slaughter a ram and to celebrate by yourself. It's to believe in Allah. Júbà gbogbo wa o, gbogbo wa o. A kó àmọ́ júbà gbogbo wa. Múmìnì múmìnà ayé pátá. Ọdún ilé àti tùwọlé wẹ́rẹ́. Ká má yọ̀ láyọ̀ jù ọpẹ́ ló tọ́. Kẹ̀mí á ṣe é